الحمد لله وحده <clears throat> ثم الصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه ومن اتبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته ونين يجعلك الفعل nínú oṣù ẹlẹ́kẹrin oṣù rọ̀bí ìtaní òǹkà ìjírà náàbì sallallahu alayhi wa sallam lónìí ọjọ́ ọgọ́rùn mẹ́rin lọ́dún àtogójì ọdún olè ọdún mẹ́rin òní títí ọjọ́ yóò mú ṣòlàfá gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní gbogbo ọjọ́ yóò mú ṣòlàfá báyìí òun ni a mọ́ nájú tó tíra tí a ń pè ní Riyadus Salihin nítorí pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn ni tí ń pèpè lọ síbi ká mọ gbogbo nǹkan èyí tí ọlọ́run ọba ń fẹ́ lọ́wọ́ wa kọ́ àti lè bẹ̀dí láti lè látara bẹ́ẹ̀ ká lè di ẹni tí ọmọ ṣe ń tọ́lọ̀ ń fẹ́ bákan náà sí ni ká sì mọ gbogbo àwọn tán èyí tí ọlọ́run ọba wa gẹ́gẹ́ bí mùsùlùmí tọkọ̀ fún wa kálíbẹ̀ ti jìnnà sí pẹ̀lú ògbó ọlọ́run ọba lónìí báàbù tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ wọn náà ni báàbù tààrí milkibiri wàlúùjíìbì ojúpọ̀nà tí ń kọ̀ fún wa tó ṣe é léwọ̀ ká máa ṣe gbéraga àti mọ́tòmọ́tò ìsìláàmù kún fún àwọn oníranran ohun tí ọlọ́run fẹ́ ká ṣe bẹ́ẹ̀ ni ìkìlọ̀ kúnlẹ̀ rẹ́gẹ́dẹ́ láwọn ohun tọ́lọ́run ọba ọ̀fẹ́ káwàtà jẹ́ mùsùlùmí ó ṣe àwọn tí wọ́n bá ń tọpa tí ohun tọ́lọ́run fẹ́ ká ṣe tí wọ́n fi ń ṣiṣẹ́ bákan náà tí wọ́n fi ń kẹ́kọ̀ọ́ ní pé ń kọ́nà ọ̀bọ̀ fẹ́ káṣe tí wọ́n ń jìnà sí àwọn láńpè ní mùsùlùmí mùjáràdù kí ẹmọ jókòó islam kò tó lani bẹ́ẹ̀ ni òsì tó ṣe ní láǹfààní nígbà tá a bá déwájú kí ṣe alqiyama à ń bẹ ọlọ́run bá kó jẹ́ ká wà nínú àwọn tí ọlọ́run ti wá ní ọ̀kan nínú àwọn ẹni tí ó gẹ́gẹ́ bí ṣe sí àwọn àfáà alìsúnà tó gbogbo tó bá jẹ́ àkórí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ ìgbà tó jẹ́ pé a mọ́ ń sọ pé ọ̀rọ̀ wọn dá lórí kìtàbù wa súnà ọ̀rọ̀ àwọn alìsúnà dó sórí ohun tí tíra sọ tíra ọlọ́run àti ohun tí súnà anábì sọ tá mọ̀ sí hadith bàbá yìí wọ́n mú àwọn àyà bíi mẹ́rin wá ní abẹ́ báàbù yìí tí ń tọ́ka sí pé ọlọ́run ọba wa kọ ìgbéraga àti mọ́tòmọ́tò lẹ́yìn ilé ni wọ́n kó àwọn àhádìsì wá èyí tó yẹ pé ń ṣàlàyé fún wa nítorí pé àsìgbọ́ tó lè wọnú ìgbéraga àti mọ́tòmọ́tò wọ́n kó àdìsì wá tó ṣàlàyé rẹ̀ bada a'udhu billahi minash shaitani rajim تلك الدار الآخرة نجعلوها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والآقبة للمتقين ولا تمشي في الأرض مرحا ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور إن قارون كان من قوم موسى فبغى عليهم فبغى عليهم وآتيناه من الكنوس ماء إن مفاتحه لا تنوح إنا مفاتحه لا تنوء بالعصبات أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفارحين إلى قوله تعالى فخسفنا به وبداره الأرض lẹ́yìn wíwọ́ náà bá ní olùsọ́pò lọ́dọ̀ aṣọ ìtọ́n ayé alákọ̀ọ́kọ́ tí alìmáàmù Nawawi rahimahullahu ta'ala tí wọ́n mú wá nínú abẹ́ báàbù tahrimul kibri ojúkọ́nà tó ṣe ìgbéraga ní èèwọ̀ ayé tí wọ́n láti ọba tí ọlá rẹ̀ tí ń bá sọ̀rọ̀ ń bẹ̀ báyìí pé tilka darul akhirah ọlọ́run ẹ̀rí ilé ìkẹyìn ẹ̀ta ń ké lálìjẹ́nà naj'aluha lilladhina la yuriduna uluwan fil ardi wala fasada a ṣe fún àwọn tó ṣe pé wọ́n fẹ́ ìgbéraga lórí ilẹ̀ bákan wọ́n ọlọ́run ní ìgbẹ̀yìn rẹ̀ yọ́ ma jẹ́ tàwọn olùpayọ ọlọ́run lẹ́ẹ̀kan sí yìí báyìí wá láti inú suratul Qasas àyà lẹ́ẹ̀kẹta lé ní ọgọ́rin ọlọ́run lẹ́ẹ̀rí lè kẹyìn ẹta a sì fún àwọn tó ṣe wọn ìgbéraga ilẹ̀ bẹ́ẹ̀ ni wọn sì balẹ̀ ọlọ́run jẹ́ àti pé ìgbẹ̀yìn rẹ̀ jẹ́ ti àwọn ayé ẹlẹ́ẹ̀kejì bí bàbá yìí mú wa wá láti ní suratu Isra ayé ẹlẹ́ẹ̀kẹtàdínlógójì ọlọ́ni wala tamshi fil ardi maraha ọlọ́ni ẹ má máa rìnrìn gbéraga lórí ilé ọlọ́run ẹ rìnrìn gbéraga lórí ilé lori ayé àti bàbá tí wọ́n tún mú wá tẹ̀lé wá láti ní lukman. ayẹ̀lẹ̀ kejìdínlógún ọlọ́run bá lè kọ́lá sọ pé wọlé tó sọ irú ọdẹ́kẹlì nẹ́ẹ̀sì wọlé tẹ́mṣí wọlé tẹ́mṣí fìlárùbì márọ́ẹ́ ọlọ́run wọlé tó sọ irú ọdẹ́kẹlì nẹ́ẹ̀sì ọ̀rọ̀ yọ náà ń rẹ̀ kọ́ anẹ́bí sallallahu alaihi wasallam wọ́n gbé pálí ẹ̀kẹ́ rẹ̀ mọ́ ma gbé jìnà sáwọn èèyàn wala tamshi fil ardi maraha mọ́ ma rìn lórí ilẹ̀ ọlọ́run ọba nínú ìgbéraga inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur torí dájúdájú èmi ọlọ́run ìnífẹ́ sí àwọn ń gbéraga èèyàn àwọn tí wọ́n máa ṣe fáàrí tí wọ́n máa ṣe mọ́tọ́mọ́tọ́ lẹ́ẹ̀kan sí ayà ìwá láti ní sọ́rọ́tù Luqman ayà ẹlẹ́ẹ̀kejìdínlógún ọlọ́run bá tó ní wá sọ pé ìrẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ma sí gbé ẹ̀kẹ́rẹ́ mọ́ máa gbé jìnà sáwọn èèyàn bákan kò rìnrìn gbéraga lórí ilẹ̀ dájúdájú èmi ọlọ́run ọba jọ ọba tí ò nífẹ̀ẹ́ sí àwọn gbéraga ayẹ̀ náà tí bàbá yìí mú wá gbẹ̀yìn bẹ̀ òun wá láti ní sóràtò kọ́sọ̀tì bákan náà ọjọ́ ayẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin dín ní ọgọ́rin ọba tó ní wá ní inna qaruna kana min qawmi musa fabagha alayhim ọlọ́run dájúdájú kọ́rùnà tẹ́ mọ́ ń gbọ́ tó sọ yẹn olóbi olóbi olóbi àti olówó bí kọrúnà nítorí kọfù ní kìí ṣe ká ọlọ́ni kọrúnà tí ẹ̀ mi nǹkan omi Musa ó jẹ́ kẹ́nu àwọn tí wọ́n sàábí ànábì Musa rẹ̀ bá ti láwọn sàábí ànábì sallallahu alaihi wasallam àwọn Musa ni tẹ́lẹ̀ wọn lori l'anabi Musa ta

alágbára tó ní agbára tó bá gbé yọmọ̀ kó ń gbé nǹkan ọlọ́run òwúlẹ̀ ròyìn ọlá rẹ̀ tó ní ọkọ́rọ̀ rẹ̀ lọ́lọ́run bá sọ ń pẹ̀ kálímọ̀ bọ́lá rẹ̀ sí tó ọlọ́run bá ní idh qala la tafrah ọlọ́run láwọn èèyàn tọ́rọ̀ yé tí wọ́n ń gba ọlọ́run abẹ ọ̀rọ̀ tí ó mú wa kó wájú ọlọ́run lọ́mọ fún wa èèyàn dáadáa ní tẹ́lẹ̀ o inú àtọmọ jókòtà Musa ní tẹ́lẹ̀ o inú àtọmọ tíra bá fi rán ànábì Musa ká jùlọ inú wọn lọ́wọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tó wó dénú ọ̀rá ìjókòó mọ́ Allahu Akbar fàbága àléhìn ọlọ́run ló sì gbẹ́raga lé wọn lórí àtọ́jọ́ ń jókòó lánàá ẹ́ wà tẹ́yìnà òmìnà kùnúùs a fún nínú àwọn pẹ̀pẹ̀ ọ̀rọ̀ àwọn ọlọ́run máa iná mafàtí àhún máa inú rẹ̀ ní òkèrè gbogbo ẹ̀ láfún mélòó ní àwọn إذ قال له قومه لا تفرح ọlọ́run láwọn èèyàn táwọn tẹ̀síwájú pẹ̀lú ma lọ gbọ́rọ̀ rẹ̀ wọn ò jẹ́ kí o táyé ní sọ́rọ̀ ẹ̀dà kó yí àwọn po ọlọ́run wọn sọ fún àmẹ́ mùsábà àrùn ọrún náà báyìí pé la tafrah ọgbù tó yìí náà lọ pọ̀ tó bẹ̀ láyọ̀ wá pọ̀ tó ń gbogbo ojoojúmọ́ sọdún owó yìí wọ́n yí ayọ̀ pọ̀ ráà inna allaha la yuhibbul farihin torí pé Ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn èèyàn tó máa ti fàárì ohun tó Ọlọ́run bá fún ọ ò kó lọ́mọ èèyàn ọmọ èèyàn náà ní ọ́. sóyé kò sí aṣọ tá lè gbé wọn lẹ́bẹ̀ lọ́rùn yóò gbé wọn mẹ́rọ̀ fọ̀gbẹ̀yìn náà torí padà mọ́ ọ̀rọ̀ jẹ pọ̀ mọ́ ohun tẹ̀ ń fún kò sí irú ohun tọ́mọ yẹn lè ní nínú owó ọ̀jẹ̀ wọn yà gbẹ́gbẹ̀yìn náà ẹnìkan ò sí lágbalágba àwọn oníròyìn ọ̀rọ̀ ẹ̀kan náà na dìbò ní gbé wá wọ́n á sọ rẹ̀ ti ráì àfihàn ọba kan ó ti lọ wọ́n lọ rẹ́ nìtì <laughs> wọ́n lọ rẹ́ tí ó lè ti ń sùn wọ́n bá tún náà ọmọ kékeré ti lòun tó wọ̀n dàgbà tó ti lòun eléyìí àmọ̀ kan mọ ènìyàn náà ni wà wà láàyè a lè kó lọ́mọ ènìyàn wọ́n tẹ́fà ohun tọ́lọ̀ bá fún wa ẹni tó sì ní bùkátà tọ́lọ̀ náà ni wa torí ọba nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tó ń ọlọ́run nígbà tí ló bí àwọn ọlọ́run ọba kan fàkọ̀kásìnà bí i wàbí darí a ní kí ló gbé òun àti ilé rẹ̀ mi èèyàn kọrún ní àtùmọ̀ gbọ́n nìkan ilẹ̀ gbé ní tilétilé ilé tó kọ́ tí ọ̀sẹ́ ẹnìkan tó lérò pé ẹnìkan kọ́rù rẹ̀ sáti jáde wá nulé yẹn wá sí ìjọsìn fọ́lọ́n bí fẹ́ ọlọ́run lajẹ́ kílẹ̀ ògbé ni ọlọ́run ọba àlékọlá ohun tó fẹ́ ká gbọ́ yín mẹ́rin ni pé ìgbéraga ló ṣe ìkọjá ẹnu àlà kí wọ́n bá tẹ̀ tó gbéraga yáa yíwọ́ ní inside máa gẹ̀rẹ́kà bí rọ́bì kẹlkẹrì ọmọ èèyàn tí wọ́n bá tẹ̀sí gbẹ́raga sí ọba tó dá ọ̀là gbẹ́raga sí ọba tó dá àyàn bí ìdí ni ẹ̀ta sí máa ń sọ fún wa náà àwọn àfikún ọ̀rọ̀ pé Yorùbá gbàgbọ́ pé àwọn èèyàn mẹ́ta kan ò sí rẹ́jẹ nínú ìgbàgbọ́ Yorùbá tí wọ́n máa ń sọ ni wọ́n fi obìnrin tó pé ọ fi ọ nígbà tó sì jẹ́ nǹkan kan tó bá jẹ́ nǹkan tó tó bá pàtì àbó fojú rẹ̀ gbólẹ̀ kí èsì pé wà bẹ́ẹ̀ ọlọ́run ọgbà ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀tọ́ rẹ̀ ọlọ́run kanjú gbà ní kò ní lọ́ra gbà ní lọ́ra gbà ní kó jẹ́ dálì kìámà láyé ìjọ ní òtìgbà wọn bá kan náà làwọn ọ̀rẹ́ ìgbàtẹ́nìkan yóò ti yé àwọn ọ̀rẹ́ àtijọ́ tí kẹ́nìkẹ́kẹ́ jẹ́ ní tíì ayéjì ìmítùmọ̀ tí wá ohun tẹ́nìkan bá ní ẹnìkejì ló ní ẹjọ́ mọ́ pínlò láàrin ara yìí wọ́n fẹ́ mọ́ mọ́ differentiate ọlọ́run wá kọ́dà ẹ̀ pé wọ́n discover ara rẹ̀ wọ́n wá pamọ́ tì pé wọ́n yí ẹlọ́rẹ̀ mọ́ wọ́n yí ẹlẹ́ni abáni wọ́n yí ẹlẹ́ni ẹ̀yẹ kó súnmọ́ àwọn níbo ọ padà wá bá ibi tí ẹ̀jọ́ ń jókòó ń jèlò wọ́n alẹ́lẹ̀ kẹta làwọn òbí wa gbogbo ń tọ́ bá òkéèyàn jẹ́ tíì inú kòkò dúdú wọn lẹ̀kọ́ fún wa ti jáde fún mi lọ́lọ́wọ́n bá kórira ìgbéraga àti fáàrí àti kí ẹmọ́ mú wọn rẹ̀ èèyàn tó rọ́ ń pè fún kí bí tó bẹ́ẹ̀ náà lọ ìdí ni tọ́kọ́ náà ohun sọ̀rọ̀ fi sọ pé gbogbo bó ti kó rí máa rántí pé yesterday you are a dirty fluid lánàá omi ẹ̀gbìn today you are a human being lónìí ọmọ èèyàn ni ọ́ tomorrow ọ̀la will be a carrier wọ́n tó ń pè ní carrier ni òkúrù gbẹ̀tẹ̀ nǹkan tó kúta àlè jẹ́ tó kún gífà ó wúlò fún kankan ju kan lọ́rẹ̀ ọmọlẹ̀ lọ́lọ́lá tó bá ti kú àtẹ̀mínà for this reason àníjì ìgbéraga fà àníjì ẹ̀ ọlọ́ àwọn ọ̀rọ̀ tí à ń gbọ́ yìí gbogbo àwọn ayé àlùbáríkà yìí àwọn ọmọ rẹ̀ tí ó bí sọ́kà àwọn tó kọjá lọ láàrín tó fi sórí rẹ̀ àwọn sàhábà lọ́nà dákù yóò bí sí gbèsè ayé tiwa náà kọ́nà kọ́ sàánú wa àdìsí tí ó jẹ́ àdìsí alákọ̀ọ́kọ́ lábẹ́ bábù yìí عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال رجل إن رجلا يحب أن يكون ثوبه حسنا وناله حسنا قال إن الله جميل يحب جمال الكبر بطر الحق وجمت الناس رواه مسلم وعن سلمة بن أقوى رضي الله عنه أن رجلا أكل عند رسول الله صلى الله عليه وسلم بشماله فقال كل بيمينك قال لا أستطيع قال لا استطعت ما منعه إلا كبر قال فما رفعها رفعها إلا في رواه مسلم وعن عارفة بن وهب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أخبركم بأهل النار كل أتل جواز مستقبر متفق عليه وعن أبي سيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال احتجت الجنة والنار فقالت النار فيا جبارون والمتكبرون فقالت الجنة فيا ضعفاء الناس ومساكينهم فقد الله بينهما إنك الجنة رحمتي أرحم بك من أشاء وإنك النار عذابي أعذب بك من أشاء ولي كليكهما علي منه ملؤها رواه مسلم وعن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا ينظر الله يوم القيامه الى من جر ìzáàrọ́hù bátọ̀rọ̀ muttafaqun alayhi tọ́ ìtumọ̀ àbíkì alákọ̀ọ́kọ́ ó wá láti ọ̀dọ̀ ẹni tí a mọ orúkọ rẹ̀ sí Abdullah Abdullah ti ọmọ Mas'ud ọlọ́nkọ́bá ni yọ́nù sí ó ní ànábì sallallahu alayhi wa sallam kò ní wà lìjẹ́ náà o ẹni tí ń bá ń bẹ nínú ọkàn rẹ̀ ìgbéraga tó ṣe kò tó nǹkan gbogbo ara kòkòrò tó ń kòkòrò kò tó nǹkan ìgbéraga tó bá mọ kò tó nǹkan ẹni tó bá wà lọ́kàn rẹ̀ kò ní wà dájúdájú ọmọ èèyàn máa nífẹ̀ẹ́ sí káṣọ wọn dá bákan kí bá tòun máa dán ànábì dáhùn pé dájúdájú ọlọ́run ọba yín ọjọ́ba tó ọlọ́run sì nífẹ̀ẹ́ sí kéèyàn kó neat kéèyàn dùn wò náà lè kíbèrò ohun tí ń pè ń òun ní bí ń dá ọ̀rọ̀ òdodo àti fi gbojú tẹ́ńbẹ́lú àwọn èèyàn tí kílẹ̀ jẹ́ Imam Muslim ló gbé jáde lẹ́ẹ̀kan sí láti ọ̀dọ̀ Abdullahi ọmọ Mas'ud ọlọ́nkọba ni yọ́nù ó ní ànábì sallallahu alayhi wa sallam sọ pé kò ní wà ní Janna o ẹni tí máa ń bẹ nínú ọkàn rẹ̀ ìgbéraga tọmọ déédéé kò tó nǹkan wọ́n lárákùnrin kan sọ báyìí pé dájúdájú rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọmọ èèyàn máa nífẹ̀ẹ́ sí dà bẹ́ẹ̀ la máa fẹ́ kí bàtà kó wù yìí kọ́ yá yìí kọ́ bá ń sọ pé inna dájúdájú ọlọ́run ọba jẹ́ ọba rẹwà yuhibbul jamal ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ sí kéèyàn rẹwà ẹ̀rọ ohun tí mo pè lódodo òun ni dídá òdodo ọ̀rọ̀ padà sẹ́ni ẹni tó sọ wọ̀gáǹtì náà àti fífojú tẹ́ńbẹ́lú àwọn èèyàn pé yìí jẹ́ Imam Muslim ló gbé àdìsí yìí jáde àdìsí ẹlẹ́ẹ̀kejì ó wá láti ọ̀dọ̀ kalmata ọmọ Akwa ni yẹnu sí ó ní dájúdájú arákùnrin kan jẹun lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam pẹ̀lú ọwọ́ òsì arákùnrin kan jẹun lọ́dọ̀ ànábì pẹ̀lú ọwọ́ òsì faqal ànábì wá sọ fún pé kul bi yaminik mọ́ fọwọ́ tún lẹ jẹun mọ́ fọwọ́ òsì jẹun mọ́ kọ́ọ̀l ọlẹ́ni ẹ̀dá sọ pé la astati'u àmì ilé tí ó kọ́ọ̀l ànábì sọ pé làkàtàtà ó sì náà wọ́n ní máa mẹ́nà áwò illa al kò tí ó tó jẹ́ sọ̀rọ̀ yẹn tọ́pọ̀ fáwọn ibi kóhùn lè ṣe tó ju kó sì gbéraga lọ ó sì gbéraga kọ̀kọ́ wọ́n lẹ́nu tó gbàdí ìṣòwò sọ pé fama rọ̀fà àhà ilẹ̀ fi lọ́ba invite àdánwò lé rẹ̀ lórí ọwọ́ ọ̀tún rẹ̀ bá di ohun tí ò rí gbé lẹ́nu mọ́ rọwáwò muslim imam muslim ló gbé jáde láti ọ̀dọ̀ sálámátà ọmọ akọ́wà lẹ́ẹ̀kan sí i ó ní arákùnrin kan jẹun lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam pẹ̀lú ọwọ́ òsì ànábì wá kọ̀ fún ànábì ní mo fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun ó ní létè ànábì lè ní létè wọ́n ní kò sí ohun tó kọ́ di tí òjò lè tẹ̀ lọ́rọ̀ tánábì sọ tó di pé ó sì gbẹ́dàgà tánábì lọ ẹni tó gba àdìsí wá ní pẹ̀lú ohun tó ṣe yìí ọlọ́run bá ti sọ ọwọ́ ọ̀tún rẹ̀ di ohun tí ò rí gbé lọ ẹnu mọ́ ìmọ̀ mùsùlùmí ló gbé àdìsí jáde àdíṣẹ́ ilé ìtí àkàtẹ̀lé wá láti ọ̀dọ̀ harisata ọmọ wahab harisata ọmọ wahab ọlọ́nkọba ni yọ́nìsì ó ní òun gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam pé kí n fún yín nípa àwọn ọmọ náà ṣé kí n àwọn èrò náà fún yín ní anábì ni fi sorry anábì ni kúlù òtúùlì gbogbo àwọn èèyàn tẹ bá ti rí pó lé kúlù òtúùlì àwọn èèyàn tó lé bákanáà jawaasi aláìláàánú ni ó tún wá láhun alìmùtàkàbì ìjùmọ́ sí ìgbéraga àwọn ọmọ náà nìyẹn ọlọ́pùsọ wà mẹ́rin

àdìsí báyìí ẹnu buhari àti muslim kò lórí rẹ̀ àdìsí àdúró lórí rẹ̀ lónìí pẹ̀lú ògbú ọlọ́run sí òun náà ọwá láti ọ̀dọ̀ àbí sẹ́yìn ìlú kòbèrí ọlọ́run kọ́ bá ní yẹnu sí ó ní ànábì sallallahu alaihi wasallam sọ pé ìtajjatil jannatu wan nar iná àti láàrin ara wọn fọ̀kọ́lá ti náà anábì ní ẹ̀rí iná sọ báyìí pé fíyà jabbaruna wal mutakabbirun àwọn tí ó wọnú òun tóhun iná tóhun gbà lálejò àmà ní àwọn èèyàn jẹpajẹpa àti àwọn èèyàn gbéraga fọ̀kọ́lá ti jẹ́nà wọ́n lálejẹ́nà wá sọ báyìí pé fíyà bọ̀ àfáà òun náà sọ wọ àtàwọn aláìlágbára lòun àdìjẹ́ náà gbà lálejò fàkọ́dọ̀ lọ́wọ́ bẹ́yìn náà hù máa wọn ni ọlọ́run bá wá dájọ́ ọlọ́run dá sọ̀rọ̀ tí èkéní kejì iná àtàlìjẹ́nà ń sọ ọlọ́run ni innaki aljannatu rahmati وأعذب بك من أشاء ما في أجاني كان طبعا من عرمية ولكليكهما علي ملؤها ẹ̀tọ́ èmi ọlọ́run lé ẹ̀yin méjèèjì lórí ní kí n jẹ́ kẹ́ kún dẹnu ẹ̀tọ́ tèmi ọlọ́run ní lórí ní kí wà àlìjẹ́nà òkún dẹnu kí náà òkún dẹnu ọlọ́run àmà bí ọ̀ mọ́jà lè yàbí rẹ̀ ó ẹ̀rẹ́ lè fi ọgbẹ̀yìn hadith kékeré ni ọwá látọ̀dà Huraira ní dájúdájú òjíṣẹ́ ọlọ́run sallallahu nsọ sọ pé ọlọ́run ọba ò ní tíjú àánú wò wọn gbogbo ma Buhari àti Muslim لك سلع وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تدع أبي هريرة لون قبان يونسي وني داجي داجي جيسي لون كيكا تلو لون قبان نبي سكري لا يصل الله يوم القيامة إلى من جر إزارة الله أبو نفجو عنو جو كواني كان للقيامة بقبان جيسو كتوريما ولي بطرا نتي قجينا على أكبر متفق عليه imam bukhari àti muslim ni wọ́n gba àdìsí náà wá lábẹ́ báàbù yìí pẹ̀lú ògùn ọlọ́run á dúró níbi àdìsí eléyìí ní òní amọ̀fà àkókò ibi ọlọ́run ọba pẹ̀lú àwọn okọ̀ ńlá rẹ̀ tẹ́nìkò tó bá jẹ àti àwọn èyí tó ṣe é tó lè bá lórí kọjọ wa kú kọjá èyí lórí àwọn wọ́n fẹ́ ká bèèrè nínú gbogbo àwọn ọ̀rọ̀ tá a kà yìí tó fi dórí àkórí ọ̀rọ̀ wọ́n ní báàbù tahrimu alikibiri wal-ujab ojú pọ̀nà tó ṣe ìgbéraga léèwọ̀ àti jọra ẹni lójú àbí mọ́tòmọ́tò ojú pọ̀nà tó ṣe ìgbéraga léèwọ̀ àti jọra ẹni lójú àti mọ́tòmọ́tò ẹ̀rọ ń káǹpẹ̀ ní gbéraga àtijọ́ rẹni lójú bí tí ò kọ́ mọ èèwọ̀ ni èyí tó wá burú jù nínú rẹ̀ òun ni kíyàn sì gbéraga sọba tó dá ọ kíyàn sì gbéraga sáwọn òbí èèyàn burú ó sì wọ́ ọ̀sùn bàjẹ́ níwò kíyàn sì gbéraga síyàwó èèyàn burú kíyàn lè sì gbéraga síyàwó bẹ́ẹ̀ ni ìgbà dáyàwó lẹ́bi ó bu ọlá lè rọ́sọ̀rọ̀ burúkú sí bọ̀ tí ẹ̀ náà náà lẹ́yìn ọ̀rẹ́ lórí pé kọ́ jẹ̀bi ohun tó bu fún kí lẹ́yẹ kó sí ṣùgbọ́n sáà mọ́ ń ṣe bẹ́ẹ̀ sá torí ọlọ́run òjò àti ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ara àgbéraga ni èmi ni mo bímọ ni tó yé ṣùgbọ́n nù àwọn ìfésí Yorùbá ni Yorùbá ní kò ní burúburú kí bàbá sọ pé ọ̀dọ́wọ́ mú òun lọ́nà ọ̀run wọ́n sọ pé tíwà àti bàbá rẹ̀ bá jà bọ́mọ bá jẹ̀bi kaná bẹ bàbá ìgbéraga ni tí bàbá bá jẹ̀bi ńkọ́ wọ́n pọ̀mọ náà nìkọ́ bẹ bàbá wọ́n ìṣe bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wàláyé ẹnu èèyàn yíya sí ó ti fi clear ẹsẹ̀ kúrò lákàntì rẹ̀ ni kọ́sẹ̀pọ̀ wrong sóhun tó ṣe sọ́mọ rẹ̀ wàláyé kò tún ti ṣe dákùnmọ́ fọlọ́ǹdì ọmọ bínú ìmọ̀ pé bọ́rọ̀ sí rí mi lo ọlá pé mi bàbá rẹ̀ lé ọwá kọjá ẹnu àlàró ní lílọ láyẹn bẹ́rẹ̀ ní kọ́ bẹ́ ṣùgbọ́n ní gbogbo àwọn èèyàn tá kàkalẹ̀ kí ẹ̀sì gbáraga sóbi ọ̀dá káfì gbáraga sí ìyàwó ọ̀dá kí ìyàwó sì gbáraga ọ̀dá kí gbáraga sí àwọn kọ̀lí jẹ́gbẹ́ ọ̀dá gbáraga sọ́rẹ̀ ọ̀dá ẹbí ọmọ wárí gbáraga sí wọn gbogbo ọ̀nà lọ́lọ́run fi tẹ́lẹ̀ wọ̀ èyí tó wá burú jù ní ìgbéraga sọ́lọ̀ ìdí nìyẹn tí mo ti wá ń gbà bẹ̀rẹ̀ bábìlì ọlọ́ni ya ayyuwal insan máa gara kàbírọ̀ bí kẹlkẹlẹ̀ ọlọ́ni wọ mẹ́yẹ̀ kí ní fi orí ẹ̀dá mi òun sì gbáraga sọ́lọ́wọ́n ọba rẹ̀ tó dá kò léyé náà máa ń sì gbáraga sọ́lọ́wọ́n ọba ẹ̀ṣẹ́ òun lágbẹ́ ìgbéraga ni ni wọ́n tún sọ pé kò sí tọ́kọ̀ fún ju pé owó pé mi ní ìfẹ́ ìgbéraga yorùbá náà lóhun ló síwájú ìparun bí yorùbá náà sì kí ó tí wọ́n mọ̀ pé mọ́ parun láti ni àbí ọlọ́run bá kọjọ jáde kọ́sà ni wà kọ́mẹ́sì wa ló ń gbéraga ẹ̀dá tó eléyìí kọ́ alẹ́kọ̀ọ́ pé ìmọ̀ rere nílẹ̀ ṣeye nínú àwọn èèyàn kò sí ohun sáfìgbọ́sì kí wọ́n bá lè ṣòdodo ọ̀pọ̀ tó jẹ́ pé wà sí òdodo lọ ń sọ àwọn èèyàn sọ̀rọ̀ pé ń sì gbọ́dọ̀ ní lọ́lọ́ ẹnìkan comment lábẹ́ lecture Dr. Sharaf ó ní I like this sheikh except ṣẹ̀mọ̀gọ́ ó lóun láìkì ọkùnrin ó ní yàtọ̀ sí pé kẹ̀mọ́ ń gbéraga ìgbéraga o ṣé wọn kí tọ́rọ̀ bá ká dọ́gbọ̀ lára ń gbà wọ́n sọ̀rọ̀ pé àwọn ìyá òfò àwọn ìyá burúkú wo tẹ ẹgẹ́tì ó ní gbèrajà èyàn ń pèlè ẹ̀ ń gbèrajà ẹ̀rì tẹ́ni tó bẹ́ẹ̀ sì gbèrajà tú sáàmì sọ pé ẹni tí máa ń bẹnu gbáyà rẹ̀ ìgbèrajà tó ti déédé kòkòrò kò tó nǹkan kò ní wà ní jẹ́nà àbí ẹni àánú wòjí sí ọlọ́run à ó wọ́n mẹ́rin ní ìsìnkú ọbẹ̀ káṣọ wọn dá ìṣẹ́ ọmọ ọmọ ìṣẹ́wọ̀n tó ti fẹ́ sì tú àmẹ́bìnrin rárá o kódà kí wọ́n dọ̀ ti gan ọlọ́run ọ̀fẹ́ tọ́rọ́ náà bá rẹwà ó sì fẹ́ onye ní ń pé ń ni dídá òdodo padà fẹ́nu ẹni ọ̀sọ́ táàfù kó òdodo lọ̀rọ̀ yìí torí pé àmì nílẹ̀ ni pé ibi tó dodo bá rí kó ti wá kódà bọ́ wá lọ́túndọ̀ ọ̀tá rẹ̀ ọgbọ̀dọ̀ gbà òdodo máa wá látọ̀dọ̀ sẹ́yìn èèyàn máa ń gbà ní ọ̀tá ọmọ èèyàn tó burú jù ní tọ́lọ̀ ń sọ pé lẹ́kùn àdúwù fàtẹ́kìzù àdúwà ọlọ́run ni ẹni tó bá kójú páńpẹ́ ìṣẹ̀tọ́ nínú yóò dá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lálìkì yánà kí n tó dá yín tí máa ń sọ̀tà ẹ mọ́ lọ́tà bó ti wá burú tó yẹn ìgbà tó sọ fún àbí ìwòrẹ́rà tó kù sí ọlọ́mọ ń lò sábàbí kí ṣètọ́nù mọ́ súnmọ́ ẹ̀ tí ló fi mọ́ tábí ìwòrẹ́rà mọ́rọ̀ yẹn bẹ́bẹ́ ànábì bí ṣètọ́nù ṣe jọ́ta fún ànábì tó àtàwà tó sánábì wá lẹ́nu ẹni tó burú jù nìyẹn o láti gba òdodo ẹni tó burú jù lẹ́dà kò sẹ́ni tó burú lẹ́dà tó tó ṣẹ̀tọ́ gbogbo ẹni tó bá kù tí ń wà burú ọmọ ìránṣẹ́ ṣẹ̀tọ́ nìlọ́jẹ́ òun ò burú tó ọ̀gá rẹ̀ bọ́gà rẹ̀ ti burú tó ànámi mú òdodo látọ̀dọ̀ ṣẹ̀tọ́ ohun tó ni pé èèyàn kì í dá òdodo padà ẹni ọ̀sọ́ kódà bọ́ bá jọ́ta àti kí àmọ́ fojú tẹ́ńbẹ́lú àwọn èèyàn kí àmọ́ fojú tẹ́ńbẹ́lú àwọn èèyàn lámì ń tẹ́kọ̀ọ́ níwọ̀ ẹ̀sìn ó lé láwọn tó kẹjọ àwọn èèyàn lọ ẹgbẹ́ kan ló ní ju ọ̀rọ̀ òlè lẹ́gbẹ̀ẹ́ kejì èèyàn lọ ó lè lóójú yẹn lọ kò tí jólótì jù lọ àbí sọ̀rọ̀ nù tọba lóójú lọ òlè jólótì tó wọ́n fọdí sí rí bábù ikọ̀ alẹ́kọ̀ọ́ tó ká mọ́ sí ìgbéraga bí tó kọ̀ mọ́ nínú ọ̀rọ̀ wa kí bẹ̀rẹ̀ ọjọ́ mọ́ sílẹ̀ nínú wa wa ibù nínú rìn ẹ̀rì kan sọ bẹ́ẹ̀ inna Allaha la yuhibbu al-farikhin àwọn tó máa ń rìn rìn mọ́ fatí òyìn lérí ilẹ̀ ṣe ọlọ́run bá ní nífẹ̀ẹ́ wọn kódà nínú ẹ̀kọ́ ìgbéraga ìyá wa Aisha tó tó yàwó ànábì radiyallahu ta'ala anha ó lóun wẹ̀ tán ẹnu àwọn òyìnbó òun lárúbáwá tó wá ń túrù yẹn tí wọ́n wo mìíràn àdílà tí wọ́n ń sọ̀nà báyìí wọ́n náà níbi jáde wọn kẹ́kẹ́ ọmọ kọ́ náà bá kúrò ra òun jẹ́ra jáde wíwo glass kọ́là náà di jáde mọ́ attitude rẹ̀ lójú glass tẹ́sí wọn pàwọn obìnrin bàjẹ́ kí nìyẹn tó mi bá fi bẹ̀rẹ̀ sí gbúmú ní glass ní ọmọ kẹ́sí wọ́n wà lá ni wọ́n sọ bẹ́ẹ̀ náà lọkùnrin ní náà nígbà tó bá fi ní láti yín débi ọkọ̀ ní yọ́ pààrọ̀ ní tó mẹ́rin tọ́wọ́ akọ́ bẹ̀gbẹ́bá ìtẹ́lẹ̀ yóò tuntun apáṣe inna Allaha la yuhibbul fariqin ọlọ́run àwa kó ní rárá àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ní ibadu rahman àwọn ẹrúsùn ọlọ́run ní tòdodo yamshuna ala táwọn yẹn bá sọ̀rọ̀ àìmọ̀kan sí wọn wọn ní dá padà èmi náà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfọ́ àìmọ̀ èrè ń bo ní ìpìnkì omi tí ò sí nǹkan kan lẹ̀ wọ́n máa ń kọ́ yẹn ní gbogbo tí yẹn ọba jẹ́ ni tó bá fẹ́ jẹ́ ni rẹ̀ ọ́ kẹ́kọ̀ọ́ ọkọ̀ jẹ́ ni rẹ̀ ni o lè dìtáàdì pé lónìí lọ jẹ́ ni kò pọ́síbù ọ́ kẹ́kọ̀ọ́ ọkọ̀ jẹ́ ni rẹ̀ tó dàbí kó hìtì díẹ̀ báyìí àwọn tó mọ̀ ń pọ̀tì wọ́n pọ̀tì àyè yẹn wọ́n sẹ́ndì ẹ̀ àwọn èèyàn kọ́mẹ́ǹtì nígbà tá ní gan kan kọ̀m̀plé ọkàn sí pé fún mi ní ọba sí èmi ọba bú mi tí wọn mọ táwọn èèyàn ń gbọ́ nínú kọ́mẹ́ǹtì eléyìí rẹ̀ dandan eléyìí lé burúkú yìí mo ní ọkọ̀ ní English mo ní my respected brother ṣe kí ló jọ olórí burúkú náà ọ̀rọ̀ tí mo sọ yìí ẹnìkan ní ah sheik ẹwọ́n lo respected lélẹ̀ kò ní dáa fún kò ní mọ̀ ah, ah, ah, ah torí ohun tó dájú ni pé lódodo ó ṣe pè fún mi àwọn olùmẹ́ni tó bá sàbúrú tó wá ń ṣe pè fún ohun tó yọ ní kó dákẹ́ ohun tó yọ òun ní dákẹ́ torí tó fẹ́ fa kan burú ni torí pé tí wọ́n ń ṣe fún ọ torí tẹ́rẹ̀ jẹ́ tọ̀mọ̀ yóò ṣe kí ni yóò múyàn sórítọ̀ máa tún wá ń sọ̀rọ̀ tó tún ṣe àbúrú di méjì sí wọ́n ní bákẹ́ náà tọ́ bá sàbúrú tí wọ́n bá ń ṣe pè fún kò ní ìdíkọ́ sọ̀rọ̀ kí ni ọ̀fẹ́lẹ̀ ṣépè tí wọ́n sẹ́yẹn ta ló ní yóò padà ní kí ló fẹ́ mọ tó ń bínú ọ̀n kàn fi àkúyà fún rẹ̀ ni ó nídìí ẹ̀ ohun tẹ́yàn understand ni yes mo wá sọ fẹ́ nìyẹn tó ní pé ilé ilẹ̀ ìlú respected brother fún olórí burúkú yìí kíní kẹrin ni mo sọ bẹ́yẹn mo ní ohun tí kálukú bá ní nínú store ni mo kún síta tí ó tà àbọ́jà téèyàn ní ò lè ta ò lè ta náà ẹni tó bá jẹ́ pé àìlẹ́kọ̀ọ́ ní bẹ nínú ọpọlọ rẹ̀ ìwà àìlẹ́kọ̀ọ́ ni ó wù ẹni tó bá jẹ́ pẹ́ lẹ́kọ̀ọ́ ni kí la retí lọ́dọ̀ rẹ̀ tó náà bá tún wà aláìlẹ́kọ̀ọ́ ọ̀kẹ́ náà ni wọ́n nà tó bọ́rọ̀ ṣe rí nìyẹn tó bá tún sáré wá sálẹ̀ tún akọ́mẹ́dì pé tòun lẹ́ ń pè lẹ́ni tí ọ̀lẹ́kọ̀ọ́ yẹn àbí ẹ ti mọ̀ pé nǹkan ń wá mi kiri kò sì ní yẹ ìdídà kọjá àwọn ọmọ káàsì ọlọ́run foríjì ń takùn àwọn ní kí ni máa fẹ́ wọn yọ́ra mi lẹ́nu fún èmi náà sì mọ̀ tó mo ti sẹ̀ tẹ́lẹ̀ tọ́lẹ́ ní tọ́bá ti bá sòdodo nílẹ̀ Yorùbá ń bí ọ̀sẹ̀ ni ọ̀sẹ̀ ni tó fún mi lè àbùkátà ohun tí a ń pè ní gbẹ̀rẹ̀gà rárá àti rárá wàláhì tẹ́nìká bá wà gbẹ̀rẹ̀gà tí ojú òtì ni tíwù tó bá jẹ́ pọ́ sakọ́ mẹ̀yẹn ẹ̀mí rẹ̀ ọmọ dalẹ́ wípé ah ọkẹ̀ yìí rẹ̀ wọ́n wá ohun tó ń ti fún ti tó ìròyìn rí òun ìròyìn àtàwọ̀dù kí rẹ̀ rẹ̀ yẹn lẹ̀ tí wọ́n bá ní kí ẹ̀rẹ̀ rẹ̀ yẹn lẹ̀ rí pé ní ká má sì gbọ́ àti àwọn wa náà ń kò túmọ̀ pé sọ òdodo ìyẹn sọ àtìgbọ́ tí wọ́n wọnú rẹ̀ níbi kékeré náà sòdodo ẹni tọ́jú olórí gbogbo àwọn olóòsà Indus ní gbogbo àgbáńlá ayé àfáà tó máa ń ṣe comparative tí wọ́n ń pè ní Zakir Mẹ́kì yẹn ẹ̀rì pé tí ń wá ọ̀gá àwọn yẹn kìí ti pẹ́ gbogbo tó bá fi lẹ́kìọ̀ ni mo sọ pé òun fẹ́ káwọn jọ sọ̀rọ̀ kódà bí èjì fẹ́jú mọ̀ wá lọ kódà òun lè fún níye dọ́là báyìí òun lè fún níye lọ́ba honor invitation rẹ̀ ní Delhi mo wọ láìsí ọ̀gá àwọn ndc ọ̀hún náà invitation zakari night zakari night wà lọ gba fíìdì kan bíi fídíọ̀mù ńlá so wọ́n bẹ̀ ẹ̀rẹ̀ mọ̀ pé wọ́n lòun ló ní clnk stage tó da jù láyé zakari night lónìí ẹ̀rì pé wọ́n ń change design oríṣiríṣi ó gbé stage yẹn lọ bẹ̀ ẹnìyẹn jókòó ẹmọ gúrùmọ̀ alájẹ̀ àbí tẹ̀bá mọ̀ ẹ̀ ń bàdàn kí ni mọ̀ ń mú lọ́wọ́ káàkiri flower hẹn wọ́n pe ìfẹ́ lọ́lọ́run àwọn nìyẹn bàbá yìí ni ò mọ bí tó ti lọ kan àwọn àgbákò àlìjẹmí ọ̀gá àwọn olóòsà yẹn gbogbo everywhere à ń ṣe èéfín lára rẹ̀ ni èéfín bó ṣe jókòó ní nǹkan wo bá ìgbẹ́ wú wọ́n láwọn ọjọ́ lè thirty thirty pé wọ́n lásìkò jù bẹ́ẹ̀ lọ promise lórí owó ní akékèkèrè fẹ́ràn owó dọ́là ni ò Zakir Naik wa ní pé àgbàlagbà bàbá yẹn jẹ́ tó jù lọ òun ni kọ́kọ́ sọ̀rọ̀ ọmọ ìkíní sọ̀rọ̀ gbẹ̀ ìgbà tó sọ̀rọ̀ ó lóun rí pé yẹn kàn mú nǹkan lé kókókó ọ̀rọ̀ ẹ̀sìn orí bẹ́ẹ̀ yẹn ìfẹ́ lọ́lọ́run ẹni tó bá fẹ́ràn àwọn èèyàn òun lè yẹn gidi ìwù tí èèyàn bá jẹ́ni tí ọkàn rẹ̀ le fún ìmánu èèyàn láìkí ẹ̀gán fẹ́sùn pé èèyàn gbọ́dọ̀ fẹ́ràn kèfèrí nínú òfin ẹ̀sìn ni ẹ wọ́n gbọ́dọ̀ kórìíra kèfèrí ìgbàfà parí ọ̀rọ̀ tí wọ́n ní kò tí ẹ ló 30 minutes ní sáà tó ní kí sákìrì mẹ́kì ó sọ̀rọ̀ sákìrì mẹ́kì ní akáwọn èèyàn bó ń pàtẹ́wọ́ fún bàbá yìí wọ́n pàtẹ́wọ́ fún ah omi in fact ní òun nìkan ẹ̀rọ ìlàwọ̀ ṣe táyà náà ó nínú òun dùn pípé òun òun fi táyà póun rí bàbá yìí ah in fact gbogbo àwọn èèyàn wò bí kápẹ́ ọ̀rọ̀ tó sọ ni ó ti jẹ lọ láti mẹ́kì ni ẹni gbọ́ ìfẹ́ lọ́hùn ká nífẹ̀ẹ́ ara wa kámọ̀ sí gbá ó nífẹ̀ẹ́ sáà kẹ́sùn òun nìyí kẹ́sùn òun nìyí ó ní ẹnìkan afọ́jú nù ó wá fẹ́ já kànga ọfẹ́ já sí kànga ẹsẹ̀ kan péré ló kù tó fi bọ́ sí kànga ẹnìkan tó ní ìrìnwá ń bẹ lẹ́yìn tó yẹ ẹn tó ní ìrìnwá sọ pé àwọn ọmọ ikú ọwá ké mọ́ ó ní ẹ̀dá fún ọfẹ́ kẹbá mi sàlàyé ẹ̀yìn yẹn ó kórìíra rẹ̀ lè ké mọ́ yẹn àbí ó ń torí pé ká sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ òun nìfẹ́ tọ́pẹ́ àbá ah, fọ́júmọ́ kó kànga tọba gbẹ́sẹ̀ wájú ó ní kó tó wí bẹ̀ fẹ́ ẹ̀wọ̀ yóò wá òṣèré fi parú sẹ́wọ̀n ọkùnrin yẹn ọ́rẹ́tọ̀ burúkú ni wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ àmùtílà yẹn wá pé kéèyàn mọ sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ bó túmọ̀ sí pé yẹn nífi àwọn èèyàn sóyè wà láì pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè rọ́bíṣì gbogbo tí bàbá yẹn sọ pé abẹ́ẹ̀lọ́ dídé bàbá kan nínú wọ́n ní kọ́kọ́mẹ́ntì wò ní kọ́mẹ́ntì kankan mọ́ wò ní kọ́mẹ́ntì kankan mọ́ kéèyàn sòdodo kọ pariwo sọ kò túmọ̀ sí pé ojú ń lókùn ìgbà tó bá jẹ́ pé òdodo ló ṣe kí ni òdodo lọ sọ kẹ́ẹ̀dọ̀ mọ́ lẹ́hùn mẹ́lẹ́mẹ́lẹ́ tó jẹ́ pé wọ́n ní pa kò túmọ̀ sí pé ẹni tó nírẹ̀lẹ̀ ni ó ń gbéraga ní lókùn ìgbà tó pé òdodo ní takò mo rò pé ọ̀rọ̀ yẹn yà tó abẹ́ ọlọ́run bá kó ti àlékún واحد اثنين نعم بسم الله وأنتم فجزاكم الله خيرا نعم نعم ó lè bá ọ̀rá àmọ́lẹ̀ pé òòrùn aṣọ yẹn àbíjọ́ tó kí lọ́wọ́ láti ìkẹ́ ìkẹ́ tó dábẹ́ yàtọ̀ tó pé òòrùn fẹ́ òòrùn fẹ́ gbóhùn أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹni bèèrè yìí ni pé sọ́wà ní ìgbéraga kó ṣe pé tàbá fẹ́ sí nǹkan papọ̀ ní jàmá ẹnìkan wọ́n sọ pé mi lè bá yín ṣe yẹn yóò fẹ́ ṣe tiẹ̀ tí ó yàtọ̀ ṣe ẹ wá ní gẹ́gẹ́ bí àsọǹtì àbí nǹkan mi ẹ̀yin fẹ́ ti bẹ̀yẹn mọ̀ kó sì ti wọ́nú ìgbéraga alhamdulillah ó lè ó sì lè má wọ̀ àdìsí wa èyí tá nàbí ni ọlọ́run bá máa ń nífẹ̀ẹ́ sí orí oore àti ti rántí àdìsí àrí oore àti tó bá ti rẹ̀ ọlọ́run bá máa ń nífẹ̀ẹ́ sí mo rò pé ọ̀rẹ́ sàndọ̀rọ̀ kó rí lára ẹrú rẹ̀ tó bá jẹ́ ipò ohun tẹ́nìyàn ń wò nìyẹn ká gbogbo àtàfẹ́ jọ ṣe nǹkan yìí sì lẹ́bù wájú ohun tàfẹ́ ṣe ilẹ̀ ẹja ṣe léyìí náà ṣóyé bóyá má sọ tó rẹ̀ lọ́lọ́ wa ni àìjá má sọ tó rẹ̀ wọ̀n torí pé orí pé bá jẹ́ pé ni kò burú ṣùgbọ́n tó bá jẹ́ pé mi mímọ́ abá ìyìn ṣe ṣóyé kẹ á mú kẹkẹ pé náà tẹ́ bá fi lè mú nǹkan báyìí tó túnmọ̀ tó gbọ́ wọn yẹn ọgbára wọn ọ̀ta ilé ẹ̀ ń sì ìgbéraga ni ohun ta fẹ́ mú wá ní àmsílẹ̀ mọ̀pá ti mú kọ́lọ̀ mọ́ rí ìdẹ̀ra tó ti fẹ́rù rẹ̀ wá ló àpèjúwa ta fẹ́ mú wá ní àmsílẹ̀ ni pé anábì <clears throat> kọjá lọ ní àwọn àdúgbò tuntun nílùú Madina gbogbo náà wọ́n kọ́ tọ́ yàtọ̀ sí gbogbo ti bẹ́ẹ̀ mẹ́tìnà anáwòrán níta lónìí lè wọ́n lámọ́yìn anáwòrán dákẹ́ wọ́n dẹ̀ kọjá lọ wọ́n wá bí ọ̀lẹ́ ni ẹ̀ wá súnmọ́ kíláàsì ànábì wọ́n sálámọ̀ sí ànábì ànábì ẹ̀dá òun lọ́n lọ wádìí lọ́dọ̀ àwọn ẹ̀gbà mo rí sálámọ̀ mi kí ni mo ná wọn à ń kọmọ jẹun ló jẹ́ kánà bí o kọmọ dáhùn sálámà rẹ̀ kí lọ lọ sí ọlọ̀gbọ́ ilé ẹ̀ so lẹ́yìn ọ̀rẹ́ kò tún àlọ́ bá náà bí pé ilé tẹ̀ torí ẹ̀ dáhùn sálámà mo ti wo ilé tí ó di ohun tánà bí òfin ní sálámà kiri kò ní dá fúnlẹ̀ ọ̀ lẹ́yìn ìgbà tánà bí tún wá kọjá lọ́ngbà mi tún wá bá lẹ̀ ń bẹ̀rún pé a kí lọ́sẹ̀ lọ́wọ́ lẹ́nu tó ní tú kí ló dé wọ́n lọ gbọ́ pé ẹ béèrè pé ta ló nílé ẹbẹ̀ sálámọ̀ sí yẹn dáhùn àwọn anábìnrin àrà kò bá ti wò ohun tó jẹ́ yàtọ̀ síta ara ìyókù yẹn ni kó mú kó mẹ́kọ́ bá gbogbo èèyàn dọ́gba torí gbéraga nìyẹn mo rò kẹ́yà wọlé sáǹdà ọ̀rọ̀ mi ẹ mọ́ tún sí yẹn náà gbọ́ o gbogbo ọlọ́run fún wa lówó bákan náà o sóyé ẹ̀jẹ̀ mi nìyí adìláyé kí wọ́n á pé irú ilé rẹ̀ ní nǹkan ẹ̀mọ̀ kí n kọjá yè mi nìyí àbíkò ní òwò pé á ah, ilé ọmọ bàbá mi ìbí ilé tí ẹ ṣe rí náà nílé mi ò rè ṣe á sì fi tẹ́lẹ̀ lọ́lọ́gbọ̀ fún wa àmì mo rò pé ó yé àbí tó bá jẹ́ pé ní agbọ́nrin pé ẹni ẹ sàǹfẹ́ máa ń nǹkan àti tayọ kó o ta yàtọ̀ láàrin yìí ìgbéraga jù ṣùgbọ́n tó bá ń ṣe sẹ́sùn wọn àlebẹ́nìkan jọ́ọ̀jì àfikọ́jẹ́ pé òun àtọ́lọ́ ni wọ́n di attention ṣùgbọ́n tó bá jẹ́ pé ń ṣe láti fi ọlá tọ́lọ́run ṣe fún hàn ni tí èsì ti pé bọ́yá ń fi ṣègbéraga òun àtọ́lọ́run wọ́n jọ yanjú ilé ọjọ́ bó ti jẹ́ mo fi dáhùn pé ó lè wọnú ìgbéraga ó sì lè mọ́ wọnú rẹ̀ ó dúró sórí àníyàn nìyẹn tí fi ṣe àwọn nǹkan yẹn a sì lè bá jọ́jẹ̀ wallahu ta'ala a'lam wa a'lam na'am wa alaykum salam wa rahmatullah na'am ìyàwó bẹ́ẹ̀ àwọn tó gbà ní ìlú ìlú ìjọba tó jẹ́ nígbà tó wà ní ìlú àbẹ̀rẹ̀ ìjọ ẹ̀yìn ó fà ní àwọn ní ọlọ́lọ́wọ́ gbẹ̀sán lára rẹ̀. Ọlọ́run ló hmm. pé òótọ́ ọkọ̀ yìí sí ọkọ̀ yìí ní ìkọ̀kọ̀ ní àtìlẹ́yìn rẹ̀. Ó tó kẹ̀kọ́ àwọn ìyàwó yẹn jẹ́ ọ̀rọ̀ ìjọsìn wàhálà ìdílé lọ́wọ́. Ó kọ́ àwọn tó ń fi ọjọ́ lóúnjẹ

gbogbo tí bá ń jẹ́ ọ̀rọ̀ láyé ìtumọ̀ tó bá wà ń bẹ ìsìláàmù ọ̀fẹ́ kan fojú yọ ọ́pọ̀ ẹ gbọ́ mi amọ̀pá àwọn Yorùbá kèfèrí ni wọ́n láti pèlẹ̀ ọ̀rọ̀ kèfèrí ti pọ̀ ní ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀tì ọ̀rọ̀ tó bá jẹ́ àwọn ọ̀rọ̀ tó sáǹfààní ẹ̀sùn ọ̀fẹ́ ká kó dànù ẹ̀rì bá ti kà náà nílé ẹ̀kọ́ ńlá ni wọ́n fi kọ́ wa ọ̀rọ̀ tí wọ́n sọ yìí nípa pé àwọn èèyàn mẹ́ta kan fún òṣèré rẹ́jẹ kéèyàn mú jẹ ọba tó ni wọ́n yọ kánjú gba ẹ̀san wọn lára èèyàn láyé kò ní ṣe sùúrù ìdàlùkì àmọ̀gà ṣéyẹ ẹ̀rí fẹ́kọ̀ọ́ ńlá ni torí lódodo ìsìláàmù ọ̀fẹ́ ká ṣàìdá fẹ́ni tó jóléré ẹni náà ìsìláàmù kọ̀ọ̀nà wa láìdá kódà ẹni tó jó ń bi ẹni ìsìláàmù ọ̀fẹ́ ká ṣàìdá sí i ẹni tó jóléré èèyàn mọ̀rọ̀ pé tọ̀ nísìnyí báyìí ẹni yìí dúró tì wá ó ṣe dáadáa pẹ̀lú wa àwa lọ ká nǹkan mọ́ lọ́wọ́ lóhun tó jẹ́ pé ìdájọ́ rẹ̀ náà ni pé kọ́ mọ́ lọ yọ́ ni yọ́ lọ mo léèyàn kan lẹ́gbẹ̀ẹ́ ọba tó dami tó lẹ́lẹ́rìí wàláhì làbí ìyàwó rẹ̀ ṣe zìnà tó wà gbà wá ó clear kódà zìnà tó tún burú ẹ̀wọ̀n fẹ́ zìnà burú jura wọn lọ kọ̀dá mi lójú ìgbìnà tó burú pé àbúrò ìyàwó gẹ́gẹ́ tí àkàbá kan náà jọdún ọ̀nà wọ́n ń bá sùn lọ́dọ̀ ọkọ àbúrò ìyàwó gẹ́gẹ́ ọkọ wa kọ̀ sílẹ̀ ọkọ kọ̀ sílẹ̀ sóye ṣùgbọ́n torí fóun ló bí àwọn ọmọ àgbà fọ́kọ mo rò fẹ́ ọ̀rọ̀ ọmọ obìnrin yẹn ti wó

ṣẹ̀rẹ́ ìsìláàmù ní ẹni tàbá dájọ́ kú fún pàpà á ṣe dáadáa ti títí táàfi lé kí láì pánù dáadáa àjọmọ̀ ìyá yìí ní kú áfúnlóúnjẹ tó dáa fún ọba dámọ̀ràn àbá sọ̀rọ̀ tó kí pátá fẹ́ pọ̀ ìtúbà ò torí tó ọba tún túbà àpọ̀wá tún fọkà líle lọ́bọ́lọ̀ kò tútó lóhun tó fẹ́ra foríjì ọlọ́ tó ní pátá fẹ́ pọ̀ ì tí ẹ̀kàn ìyá fàájú tàwọn tá fẹ́ pọ̀ náà náà kù gbogbo àwọn ọ̀rọ̀ tó dáa yìí wọ́n fẹ́ ká balẹ̀ bẹ́ẹ̀ náà ṣe ní irú àwọn ẹran léyá kìnnìkẹ́ mọ̀ rí wọn lẹ́pàá pé à ń parí apáyí náà ni òun náà ló kú ẹ̀ gbá kùkù ń kù ilé ọ̀dà lódodo ẹ̀sìn ẹ̀sìn ní kẹpa àjíyàn rẹ̀ ẹ̀sìn ọ̀sọ́ tó kẹfà ìdásí bẹ́ẹ̀ náà ni irú obìnrin yẹn tọ́yẹ́ pé irú wà tó náà wù nìyẹn òfin ká mọ̀ sí dáadáa sí bẹ̀tẹ̀ ẹ̀fẹ́ rẹ̀ tọ́ dẹ̀dá kò sẹ́ni tó ní kọ́ mọ́ jìyà rẹ̀ ilé ìjẹun ti jẹ wallahu ta'ala a'lam kálọ́ náà sì kejì ókè bàbá náà wa alaikum salam wa rahmatullah Náà. Ọlọ́run ẹ̀mọ́ káàkiri fẹ́ ń béèrè tọ́sọ́ lọ́run lọ da ni abẹ́ ń confam ẹ̀ ń fi ń rinlẹ̀ ni abẹ́ ń béèrè. ìròyìn lójú a'udhu billahi minash shaitanir rajim ìbéèrè yìí ni pé ẹni ṣaitan sọ́lọ́run lọ da àbí ẹni àbí ó níyà ó ní bàbá àbí ókè ẹ mọ̀ pàwọn níyà ní bàbá. ẹ̀yin náà níyẹ ní bàbá ìgbà tẹ́ ní ìyàtẹ́ ní bàbá yẹn ọlọ́run kọ́ lọ́dọ̀ yín ọlọ́run lọ́dọ̀ yín tó ti yá àti bàbá náà ó gbé tíṣẹ̀ táwọn náà bá ní tó bá ní bàbá tó kù nínú ẹ̀dọ̀ ọlọ́run ẹ̀dọ̀ ọlọ́run náà sì rì ṣeye Alakọkọ alákọ̀ọ́kọ́ tí ò ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tó pé òun náà láwọn tó látara ti dáa àlùjọ̀nà akọ́tìwà nù wọn abówà nù wọn ìdí ni sáà nàbì tó ní ká mọ̀ sọ tábà fẹ́ tọ́lẹ̀ títẹ̀ lọ́mọ ní a'udhu bika minal khubuth wal khaba'ith mọ wá bò wá sọ́dọ̀ wọ lọ́run nípa akọ àlùjọ̀nà àtàbò rẹ̀ tí wọ́n ń gbé tọ́lẹ̀ ó mi pé àlùjọ̀nà ní akọ ó ní àbò mo rò pé takọtabo ni wọ́n àná ní eh, reproductive system kéye wọn lójú ara tọkùnrin àti tóbìnrin àwọn náà mọ̀ ń bára wọn tàbí ẹ mọ̀ pé yorùbá náà gbà yẹn gbọ́ ẹni tí bá máa sùn obìnrin tí wọ́n lálàá pé wọ́n bá sùn lójú oorun wọ́n pé ọkọ kòkòrò ni wọ́n ti gbà pálí jẹ̀mú ni mo rò pé ẹni tá ń pè ní azazilu tí ń ọlọ́run wà nínú àlìjìnà ọjọ́ kan náà bẹ́ẹ̀ sì làwọn nì ni ó ní ìyàwó ní bàbá ó sì jẹ́ tí wọ́n bá fi lẹ́dàá ò ló burú jù nínú ẹ̀dá ọlọ́run òun ni ló fi jẹ́ pé tí bá buwá pé ta lọ da jù nínú ẹ̀dá ọlọ́run Muhammad mo rò pé ilé ìṣẹ́ ti jẹ́ so ó clear àbí ó ní ìyá tó lóyún rẹ̀ ó ní bàbá tí ó bí ṣùgbọ́n ẹ̀dá ọlọ́run ni bí mi àti yíyan ti ní ìyá ta ní bàbá ta sì jẹ́ ẹ̀dá ọlọ́run àbí ta ló dá wa ilé ìṣẹ́ ló ti ó clear àbẹ́yẹn ó yé díẹ̀ ọlọ́run jàdá wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh